الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ alálùbáríkà ní muflehun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àtàwọn tí ètò ń ṣe òbí náà tí wọ́n fẹ́ kí sí ọlọ́run yìí kó máa lọ lọ́dọọdún ọlọ́run máa bá ní ṣe àlékún àrísìkí àti ìmánì fún wọn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí gbọ́ náà kọ́lọ̀ ń kọ́ sanyín lẹ́sàn-án olóore kó sì jẹ́ kí àjọba ibi sẹ́gbẹ́ máa ń lérè Ramadan wa kọ́lọ̀ ń kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa ọláàlá haúlà wà láàkú wátà ilá bìlá ilà alí ìlàdín tó bá rí bẹ́ẹ̀ a tó ti dé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa o níbi tá a ti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wa fún yín ní òru òní akẹ́kọ̀ọ́ wa tí yóò ka alukur'an òun náà ni Khalid Taufik afa Khalid Taufik bismillah. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti gbogbo àwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kọ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ náà kan soríire ayé àtijọ́ gbẹ̀ndà kìámọ̀ kí gbogbo òbí ó sì jẹ èrè ọmọ wọn láyé àtọ̀run ọláàlá ilaha illallah ẹ jẹ́ kí a gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa zainab miftahudeen bismillah. kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam. من قرئ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها رواه الترمذي Translation Ibn Mas'ud, may Allah be pleased with him, narrated that Allah's messenger, peace be upon him, said, Whoever reads a letter from Allah's book, Al-Quran will have reward of a righteous deed, and a righteous deed attracts ten rewards. Transmitted by Trimidi. Lessons from the Hadith. 1. Al-Quran is the word of Allah. 2. Recitation of a letter in the Quran attracts 10 rewards. 3. Muslims should always read Al-Quran. 4. There is no book like Al-Quran in the world. Ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ kó sì jẹ́ kí ó soríire kí àwọn òbí ẹnìkọ̀ọ̀kan wa kán jèrè wa. Níbi tí àdífì yẹn ti dúró ibẹ̀ láti gbé ìdánilẹ́kọ̀ọ́ wa ibẹ̀ láti ti máa tẹ̀síwájú. Ẹ rí i pé àdífì yẹn ń sọ nípa ọlá tó ń bẹ fún ìmọ̀ ka alukur'an ìyẹn láàfin wá já sí pé tá a sọ lénìí òun náà ni badul amal asọ́ọ̀lẹ̀ha fi ṣáàrì ramadan díẹ̀ nínú àlesọ gbogbo iṣẹ́ olóore tán nínú ìwọ̀nba ìṣẹ́jú péréte tá à ń lò yìí ṣùgbọ́n a focus lórí díẹ̀ nínú àwọn iṣẹ́ olóore bí ramadan náà bó ṣe wọlé yìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé n ń jẹ́ ààwẹ̀ ọkọjá àìjẹun àìmumi lásán bí kò ṣe pé odidi gbogbo oríkèéríkèé ara wa ni ọmọ gbà ẹnu wa ọ gbọ́dọ̀ gbà tí ò gbọdọ sọ ìsọkúsọ gbogbo oríkèéríkèé ara wa yòókù òun náà ni ó gbà àwẹ̀ tá a gbọ́dọ̀ fi sọ nǹkan tí yóò bí ọlọ́run ọba ọba àlekè ọlá nínú ìyẹn ló túmọ̀ sí wípé agbábọ̀yé ti ń jẹ́ àwẹ̀ ẹ̀ẹ́dá àfa àwa jábírò ọmọ Abdullahi ni ọlọ́run bá ní lẹ́sàn-án olóore wọ́n ní ìdá súntà fàlìyẹ́sùn sàmùkà àṣewọ̀ tó jẹ́ mùsùlùmí tó bá ń gbààwẹ̀ jẹ́ kí etí ìgbọràn rẹ kọ gbààwẹ̀ etí rẹ ò ma máa gbọ́rọ̀ ẹ̀yìn kò gbọ́dọ̀ gbófòfó kò gbọ́dọ̀ gbọ́ àwọn orin ibú gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ tí fa ìbínú ọlọ́run ojú wàlìsánú kàánìl kẹ́bíbí wàlìmáhárì ahọ́n rẹ náà jẹ́kẹ́nu rẹ náà gbá àwẹ̀ kó má parọ́ kó má sọ ọ̀rọ̀ ẹ̀yìn kó má ṣépè kó má sọ ohun tí ọ̀dà wádà áńkà àdàlìjà àsára ti ń jáwẹ̀ òun náà ni kó má fi sùtá ṣe aládùúgbò rẹ wàlìyẹ́kùn àlẹ́yìká wàkọ́ wàṣẹ́kìnà àṣìwọ́tọ̀ ọgbà àwẹ̀ ìfọkànbalẹ̀ ìfarabalẹ̀ ìfẹ̀míbalẹ̀ ìmáa ṣe jẹ́jẹ́ ìmáa ọ gbọdọ máa fa wàhálà ọ gbọdọ máa bá àyàn jà ìyẹn ní jáwèé wàláyẹ̀ kún yẹ́wò mú sọ́ọ́míkà wàyẹ̀wò mọ̀ fìtìrì kàṣàwà ọjọ́ tó gbà àwẹ̀ àtọjọ́ tó gbà àwẹ̀ kò gbọ́dọ̀ rí bákan náà tó já sí pé ọjọ́ tá a gbà àwẹ̀ àtọjọ́ tá a gbà àwẹ̀ bákan náà ló ṣe rí lọ́dọ̀ ọlọ́run ìyẹn ò dáa tó ìyẹn lànàbì sallallahu alaihi wasallam ló ṣe ń sọ pé ń tó gbà àwẹ̀ ìnímùrù òun ṣàtàmọ̀wù haúsáàbàwù tẹ́nìkan bá fẹ́ bú ọ ọfẹ́ bọ ọjà ọfẹ́ sọ̀rọ̀ òdì sí ọ yá a sọ pé ìnímúrù ó ń sọ ìmọ̀ so ọ̀rẹ́ mi tó ń wò aláàwẹ̀ ni mí aláàwẹ̀ ìjà aláàwẹ̀ ìfa wàhálà kí wàá la aláàwẹ̀ ọmọ ṣe àwọn ìjọsìn tá aláàwẹ̀ ọmọ ṣe òun la wá fẹ́ fókọ́ọ̀sì alákọ̀ọ́kọ́ lẹ́yìn pé káláàwẹ̀ ọgbà àwẹ̀ tọjọ́ran yàn tọ́jọ́ pé téèyàn ọba gbà tí ò sì sí nínú àwọn tọ́já sí pé ọlọ́run bá ọba àlékè ọlá ọyọ kúrò nínú àwọn tó lè gba ààwẹ̀ èèyàn lè ṣe ọlọ́run níjọ́ gbèǹde alkiyama kódà irú ẹni yẹn arínú àwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé pé tó bá fi gbogbo òsẹ̀mí ayé ẹ̀ tó bá fi gbà ààwẹ̀ gan ó lè má san ọjọ́ kan yẹn ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá àṣekíwá láàmú ṣekún ààwẹ̀ lẹ́yìn ipa àti gbà ààwẹ̀ iṣẹ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ tán fẹ́ ká mójútó nínú Ramadan òun náà ni tìláwá tó Qur'an tìlàwátùlù quran ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú rere látòrí àwọn sàbí látòrí ànábì sallallahu alaihi wasallam fúnra rẹ̀ tẹ́ ẹ dórí àwọn sọ̀hábà àwọn ọmọ akéwù rẹ̀ tẹ́ ẹ dórí àwọn tàbíùn àwọn tọ́tọ́jọ́ ọmọ ọmọ akéwù tó tẹ̀lé wọn tẹ́ ẹ wá dórí gbogbo àwọn àfáàrẹ alùlámà àrọ̀bàníyùn alàmìlúnà bí ilmihim àwọn àfẹ́ẹ̀ni ọlọ́run tí wọ́n ń lo ìmọ̀ wọn lágbàáyé tẹ́ ẹ di òní ọ̀gá asẹ́tán máa nínú Ramadan òun ni mímọ̀ ka Quran torí pé ṣáàrù Ramadan alẹ́dì unzila fi ìlú Quran àṣẹnú oṣù yìí gangan la sọ Quran kalẹ̀ àlàyé pọ̀ lórí bá a ṣe sọ kalẹ̀ sí kíní báyìtúlì màfúsì ni sí báyìtúlì ìzà ni sí sàmáwù dúníyà ni inú usulu tefsil làwọn àfáà ti máa ń ṣàlàyé lẹ́yìn fún wa ṣùgbọ́n ní ṣókí ni pé nu Ramadan lọ́lọ́run kọ́kọ́ sọ kùránì kalẹ̀ ní odidi kó tó àmọ́ ẹ̀dín tó ń wá níwọ̀nba níwọ̀nba fódidi ọdún tí ó fi wá àṣẹ kíka inú oṣù yìí ara asẹ́tọ́ yẹ ọlọ́run nínú parí òun ni ìyẹn ló fàtọ́ já sí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jìbìrìlù gangan wa máa ń ka kùránì fún ànábì kánà yóò àrídòwòl kùrán kúlà amin marrotan ẹ̀ẹ̀kan ni ó wàá ka odidi kùránì fànàbí lọ́dún gẹ́gẹ́ bíi pòun náà làáfà fànàbí sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nígbà tó di àmú wàfáàtìhì ọdún tànàbí àsálàm tí ó kù àrọ́dọ̀wù marrotan ẹ̀ẹ̀mejì òun ni jìbìrìlù tún wá sí kíni o ló pò yí kùránì fànàbí láti ilẹ̀ dé parí bó ṣe wà nínú hadithi bukhari àti muslim jama tó bá rí bẹ́ẹ̀ nínú rìwáyà àti ibnu abbas gan ó ní wíwá tí jìbìrìlù wọn á kó ànàbí ní kùránì yìí gan ó ní kánà ti láíláń òru gan tó lásìkò yẹn ó bá ìgbé ọ̀tọ̀ ní kùránì ètòru ọ̀tọ̀ tó ní tọ̀sán ìyẹn la ṣe wá rí nínú ahwalu salaf fi tìlù quran fi ṣáàrì ramadan àwa wo táwọn àáfàá kọ nípa ìṣesí àwọn ẹni re tí wọ́n ti lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ka alukur'an torí wọ́n ti gbọ́ yé hadithi abdullahi ibn masoud tí akẹ́kọ̀ọ́ wa tó kà fún wa tànàbí ní pé man qara'a harfan min kitabillah falahu hasana wàlá hasana tu bi ashri amthaliha àsẹ́nitọ́ bá ka lẹ́tà kan ẹyọ kan nínú quran láàdá mẹ́wàá ni bíi kéèyàn sọ pé alif lam mim ó ti gba láàdá táàtì zálíkà kìtáàbù zálíkà aráàfin mẹ́rin lọ́wọ́ àbẹ̀ four letters zal alif lam kaf lórí zálíkà nìkan èèyàn gbalada forty alikitaabu aráàfin mẹ́fà lọ́wọ́ àbẹ̀ alif lam kaf ta alif ba lórí zálíkà likitaabu ládàá one hundred ẹ wá wo kéèyàn tó ka a page two pages three pages kéèyàn tó wá ka hundred pages kéèyàn tó wá ka almost six hundred pages of alukur'an ẹ wòye thousands if not millions of reward téèyàn ó ti gbà ní ọ̀dọ̀ ọlọ́run ìyẹn la ṣe wáá rí bí àwọn ẹni re bí wọ́n ṣe máa ń ka alukoran nínú ramadan níjọ́ tí ò sí ramadan náà tẹ́lẹ̀ àwọn èèyàn kùránì lòdì torí pé àwọn ò kí ń ṣe abadatu ramadan wọn èé ṣe ẹni tọ́já sí pé ramadan náà wọ́n ń sìn ọlọ́run ni wọ́n ń sìn ṣùgbọ́n nítorí ọlá tó ń bẹ nínú oṣù ramadan àwọn náà tún wáá ṣàlékún oore tí wọ́n ń ṣe kí ládàá wọn ò lè pọ̀ ẹ jẹ́ á nínú àwọn ẹni re tí wọ́n ti lọ tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam yìí tí wọ́n gbà pé oore pọ̀ nínú Ramadan ara bí a ti lè rí oore yẹn òun sì ní ká máa ka alukur'an al-imamu zahabi rahimahullahu ta'ala nínú tíra wọn síyáru alami nubala àtàwọn míì nínú àwọn onímọ̀ wọ́n kọ́ jáde fún wa ìṣesí àwọn ẹni rere nípa bí wọ́n ṣe máa ń ka alukur'an nínú Ramadan wọ́n ní kánà Shafi'iyu rahimahullahu yaktimul Qur'an fi shari Ramadan sitin wọ́n ní maamu Shafi'i ọmọ ń parí Kùránì ogún lọ́nà mẹ́ta ọgọ́ta sixty nínú Ramadan ìtumọ̀ ẹ̀ ni pé Kùránì méjì lójúmọ́ times ọjọ́ sixty Kùránì kan lọ́sàn-án Kùránì kan ní òru jama alewò pẹ́sẹ́lẹ̀ ìrọ̀rùn ó rọrùn alákọ̀ọ́kọ́ ìmáàmù Ṣàfi'í rahimahullah nínú tan rẹ̀ ọmọ ọdún méje ni gbogbo kùránì ti wà lọ́pọlọ rẹ̀ ó túmọ̀ sí pé òun gan fúnra alukùránù yẹmṣí alàlárò kùránì ti di gbogbo ara rẹ̀ even àwa tá a jọ ọmọ kéwútà ìsáàfà àbí àwọn máàmù ṣàfihì láàrin twenty minutes tá a bá rẹ̀ ń tẹnu rẹ̀ dán tó ń parí jísìwù kan èyí tó sì rọrùn dáadáa ìtumọ̀ ẹ̀ ni pé láàrin ten hours yóò parí odidi quran àwọn àáfàá tá a dẹ̀ ń sọ yìí àsìkò díẹ̀ náà fi máa ń sọ̀nà ramadan nínú twenty four hours wọ́n fi ten hours ka quran lọ́sàn-án ten hours lóru wọ́n parí rẹ̀ ara kùránì tá a wá ń sọ yìí ibi táwọn bá tún kàdé tó bá tún dinú òrun wọn ò tún máa kà lọ torí pé gbogbo ẹ̀ ń bẹ ní ọpọlọ wọn tó túmọ̀ sí pé irú àwa tí kùrà ní ọ̀bà rí bá fún bí ìmáàmù ṣàfihì àwa lè mọ̀lẹ́ àchífù eléyìí ẹjẹ́ á tún wo nínú àwọn àfa ńlá ìmáàmù àwọn àfa aládìísì àgbà ìmáàmù Muhammad bin Ismail al-Bukhari ẹ mọ̀ bá ìmáàmù Bukhari Bukhari Bukhari gangan èso ọkọ àìsọmọ ní Bukhari Muhammad bin Ismail lóko ìlú kan Bukhara Uzbekistan àáfàá yẹn tó wá láti bẹ̀ náà ní Bukhari nisba ni nínú kí ó pé kásàfitì nǹkan pẹ̀lú tó ti wá ó kọ́ tiẹ̀ gangan ní Muhammad bonu Ismail àáfàá àti mọ́jẹ́ Muhammad bonu Ismail tó yẹ pé popularly called al-Bukhari Imamu Bukhari Imamu Bukhari àáfàá ńlá ni àáfàá aládìí ti gbogbo ayé mọ̀ ló fi jásí pé ẹnìkan ò ní í fẹnu ẹ̀ gàn kó fi kan ìmáàmù Bukhari àfi kọ́lọ̀ ó gbé àwọn tí ó fún lé sí ọ̀rọ̀ rẹ̀ bóde àáfàá ńlá ni ìmáàmù ọlọ́run bá ní kẹ́ wọn bàbá yìí wọ́n ní káwọn bàbá yìí náà kánà muhammad bin ismail al-bukhari yakhtimu fi ramadan fi nahari kulli yawmin khitma wọ́n ní lọ́sàn-án ojoojúmọ́ báyìí imam bukhari ó parí kùránì kan ó túmọ̀ sí pé lọ́sàn-án ramadan kùránì tá ti imam bukhari ó kà wàyẹ̀kùmù bá dà tarawih kúlà sàlásì làyàlì bi khitma tarawih tá a máa ń kíyẹn náfìlà òru ọjọ́ yóò fi kùránì ẹ̀yọ kan yóò fi parí rẹ̀ ó túmọ̀ sí pé lóru kùránì kan jọ mẹ́ta láàrin thirty days Ramadan yóò parí kùránì mẹ́wàá mẹ́wàá tòru pẹ̀lú thirty tójúmọ́ ìmáàmù Bukhari máa ń ka kùránì forty wọ́n nínú àwọn ẹni tọ́lọ kánàlì aswadu bono Yazid yaktimul kùránì fi Ramadan fi kúlì lailatain àáfà àkàtúnjẹ àlà aswadu bono Yazid ó máa ń parí kùránì kan láàrin òru méjì ó tún wá sí lóru nìkan kùránì fifteen ó ti dúró wọ́n láàfa ìwà kánà yanamu magribi wal isha ni máa ń sùn magribi sí ìṣáì ọ̀rọ̀ àwọn àáfàá ìpọ̀ bí wọ́n ṣe máa ń ka alukur'an kọ́lọ́n kó fún wọn ní ẹ̀san olóore ní ìparí àwa lè rí wípé àwọn àáfàá àtàn ka kùránì tó pọ̀ tó báyìí tá a sì rádìí ìfì kàtà nàbí sallallahu alaihi wasallam tó lẹ́ni tó bá ń ka kùránì fún tó kéré síjọ́ mẹ́ta lámúyẹ̀f kọ́ àwù kò ní gbọ́yé bẹ́ẹ̀ ni àwọn àáfàá wa ṣàlàyé pé àsẹ́ni tó ń ka alálìmọ̀dá wa mọ̀ tó pé gbogbo throughout the year bí ṣe máa ń kanu wọ́n lè yun ní ọ̀dà tó bá pé à ń wo àsìkò tó jẹ́ àlàkọ́tùlìmọ̀fà dọ́là àwọn àsìkò tọ́já àsìkò oore bíi inú oṣù Ramadan àbí àwọn àlẹ́ àmọ́ kínú lè mọ̀fá dọ́là àwọn àyè tọ́já àwọn àyè ọlá kàmọ́ kàtà bíi mọ́kà limanda kala amingeri aliya gẹ́gẹ́ bíi ẹ̀ńtọ́wọ́ mọ́kà tí ìsara mọ́kà àwa ń sojú kòkòrò láadá wọ́n ní òsì tó burú káka Kùránì lọ́pọ̀lọpọ̀ Imam Ibn Rajab al-Hanbali wọ́n lè tọ́pọ̀ nínú tíra àwọn làtọ́ ìfúlì maharif ìmáàmù ahmed bono ambali ibi táwọn náà lọ nìyẹn ìmáàmù isaac bin rawai ibi tán lọ nìyẹn ìmáàmù bukhari àfọ aladi ni ibi tán lọ nìyẹn ìmáàmù shafi àfọ onífíkì aládìí ibi tán lọ nìyẹn tó túmọ̀ sí pé kò sí ní tó burú ẹni tọ́lọ́run bá ṣe rọrùn fún kó ka kùránì tí ó pọ̀ ilé ẹ̀kọ́ mufliun high school àwọn náà so nígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kó bá ní san wọ́n ní ẹ̀san olóore ẹ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtò máa pàdé ìmìlọ́mọ ayélujára islam rasheed hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.